ẹ ǹlẹ́ o ẹ̀yin olólùfẹ́ mi níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí youtube channel wa rèé a rọ̀ yín kẹ́ subscribe sórí youtube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà. ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù ọba bíi ọlọ́run ta ni òṣèré tẹ́yìn nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù ọba bíi ọlọ́run ẹ fìdáhùn yín sábẹ́ fídíò yìí kí ni ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí àti wípé kí ni èròǹgbà yín gan lórí fíìmù yìí ẹ ti àtẹ̀ránṣẹ́ yín sábẹ́ fídíò yìí. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí youtube channel wa rèé a rọ̀ yín kẹ́ subscribe sórí youtube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa.